àdúní àdéètún ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kan ni mo mú wá sẹ́ẹ̀rì àwọn ọkùnrin tó nífẹ̀ẹ́ yìí hùn kí ló dé tẹ́ ìfẹ́ fẹ́ wọn oh no no no c'est que garçon t'aime là àwọn ọkùnrin tí mo nífẹ̀ẹ́ yìí hùn kí ló dé tẹ́ ìfẹ́ fẹ́ wọn ẹ wà lọmọ fẹ́ àwọn tó jẹ́ pé yìí gangan nífẹ̀ẹ́ sẹ́yìn àwọn ọkùnrin tó mọ́ nífẹ̀ẹ́ yìí hùn àwọn gangan lèèyàn gidi àwọn gangan ló dáa jù ṣẹ́rí ọ̀pìn tọ́pìn bá nífẹ̀ẹ́ yín òun gangan ni kẹ́ ẹ máa fẹ́ ṣẹ́rí èyí tẹ́ ẹ máa nífẹ̀ẹ́ wọn àwọn gangan ò wúlò wọn ò wúlò àmọ́ àwọn ọkùnrin tí wọ́n lè kú nítorí yín tí wọ́n máa nífẹ̀ẹ́ yín àwọn gangan lọ́kùnrin ẹ wàá máa wá fine boy káàkiri ẹ máa wá ṣoko c'est que il n'est pas beau donc ẹ̀yin ò lè fẹ́ ó sì nífẹ̀ẹ́ yín ẹ máa fẹ́ àwọn ọkùnrin tó bá nífẹ̀ẹ́ yín bẹ́ẹ̀ ni ìwọ tó pè mí tó sọ fún mi pé kí ló dé táwọn ọkùnrin Yorùbá wọn è fẹ́ràn àwọn ọmọbìnrin Yorùbá pé tó máa fẹ́ràn míì wọ́n mọ́ fẹ́ràn ìran míì ju ẹ̀yin Yorùbá lọ <laughs> wọ́n ti mọ̀ pé múgùn lẹ́yìn ṣé mọ̀ pé táwọn bá fìyà jẹ wá tí wọ́n fìyà jẹ wá dáadáa bẹ́ẹ̀ bá mú ẹjọ́ lọ́dọ̀ àwọn mọ̀mọ́ ọmọ farada ń táwọn bàbá yín náà ṣe ni ń táwọn bàbá wa ṣe kí ló dé tó jẹ́ pé lórí títí wa kò lè change àwa ló yẹ ká ṣe kó change dáa téyìn ìyá wa jẹun kò yẹ káwọn ọmọ tún jẹ àti pé táwọn ọmọ bá jẹ àwọn ọmọ ọmọ wa náà kan tún wá jẹ kò dáa tẹ́ bá ní nǹkan tí ò dáa tọmọ yín bá wá ṣàlàyé fún yín wàláhì ẹ pé ọkọ yẹn tẹ́ bá pè tí ò bá gbọ́ ẹ fẹjọ́ rẹ̀ sùn bẹ́ẹ̀ náà ni ìwọ ìyá kọ tó bá rí pé ntọ́mọ rẹ̀ ń ṣe pé kò dáa wàláhì ẹ mọ wọ ọjọ́ ń tẹ́ sùn tẹ́ ní jí ẹ wọ ọjọ́ tẹ́ sùn tẹ́ ní jí mọ́ ẹ ti fẹ́ sọ gbogbo àwọn ìyàwó lé di aṣẹ́wó ẹ ti fẹ́ sọ gbogbo àwọn ìyàwó lè di aṣẹ́wó ọ̀sán gangan lórí pé rí òótọ́ ọ̀rọ̀ báyìí ẹ fojú fò gbogbo ẹ̀yin mọ̀mọ́ wa gbogbo ẹ̀yin bàbá wa táwọn ọmọ wà bá pé à nǹkan báyìí ní ṣẹlẹ̀ sí mi nǹkan báyìí ní ṣẹlẹ̀ sí mi tẹ́ni dìde sí wàláì kò dáa kò kùnà tó ẹ̀yin mọ̀mọ́ wa yà mọ̀ sọ pé ìyá táwa náà jẹ ni ẹ mọ̀ farada ṣé fẹ́ káwọn ọmọ wa náà tún wá jẹ ni kódà ẹ máa fẹ́ àwọn ọkùnrin tó bá nífẹ̀ẹ́ yín ẹ máa fẹ́ àwọn ọkùnrin tó bá nífẹ̀ẹ́ yín ó ṣe kókó torí ọjọ́ ọ̀la ni ọkùnrin tó bá nífẹ̀ẹ́ yín yóò nífẹ̀ẹ́ ọmọ yín yóò láàánú yín lójú bẹ́ẹ̀ ni ẹ wọ́n mọ fìyà já àwọn ìyàwó yín àmọ́ iye yorùbá tó fá náà mi ti fìyà já náà mi àmọ́ àwọn tí fìyà jẹ yorùbá ló pọ̀ jù ẹ nífẹ̀ẹ́ àwọn tó bá nífẹ̀ẹ́ yín ẹ nífẹ̀ẹ́.